nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn tí dábì wa máa fi ọkọ̀ ìjàmbá òun ló yà àmọ́ ti tún ṣe o. ẹ̀yin tí wọ́n sọ ní pé ẹnu àwọn fẹ̀sì ẹja wa ń gbàbẹ̀ yọ bọ́rọ̀ ó kàn ń sódì kejì ń bá gbàrà lọ ni. pé kánú kò owó tí ń sọ bàbá dọmọ tí ń sọ ọmọ di bàbá owó la pè lẹ́yìn owó owó ló tún kù kò síṣẹ́ dáhùn láyé ó wà ní ayé tí ò bá sí owó lápò rẹ̀ kò sẹ́ni òǹgbò mọ̀ pé nǹkan sí òun nínú ara òun. iṣẹ́ kọ́ lówó àlùbáríkà lójú ẹ tẹ pámú jáde ẹ̀yìn jà ẹ lọ ra àwọ̀ tuntun ẹ ra wọn ẹ tún wọkọ̀ kẹ mọ̀ máa pẹja kéékèèké ẹja sandéènì mọ́ ẹja ńláńlá ni kẹ́ ẹ mọ̀ pa ẹ rí ti ṣe. tó bá jẹ́ pé ọlọ́run ló ń ṣe oore mo gbà ládùúrà kó má dáwọ́ rẹ dúró. ìtọ́lé ìfẹ́ rẹ̀ it's huge. ṣé wàá làwọn ti gbẹ̀rù àwọn náà jẹ́ lájẹsẹ́lùkù lójú òkú fáwọn tìjẹta ṣé wàá làwọn ti jẹ́ tàwọn àwọn ọ̀jẹ́ lájẹtàn lójú òkú fáwọn tàbí. ọ̀dùn ọ̀dùn ọ̀dùn ló fi ìrònú ọmọ jẹ. amajálẹ̀yìn ọ̀nà bá a bá amajálẹ̀yìn alájà gangan lọ́nà nù. ìwà ẹni kẹ́hìn ó bí àdúgbò ewu kí ni nǹkan náà nù ṣé bí nítorí pé wọ́n bí wọ́n á jẹ àtẹ̀sọ́nẹ́ẹ̀tì ni nígbà tí ọ̀dà ẹ̀ kúrò mọ́tìkìtì owó epo ẹ̀yìn pẹ̀sìmẹ́ǹtì ìbílẹ̀ èdè tẹ̀kọ́ sọ kọ̀ lápá ìpanudé ewu burúkú lẹ̀ lẹ́nu orí kí ló dé sẹ́gbẹ̀ẹ́ mi ni lábẹ́ ẹni wọ́n ti rìn ju ìpínlẹ̀ òwúrọ̀ kan. tí ò mọ̀ pé ìkan alábàámu kò ju mẹ́ta ìrere àtìjàmbá. àdàgbà ló kókó sá o kò ṣe kókó sá o mo bọ́ọ̀lù gbá o bí kò máa gègé kó máa paasi séèyàn ni o ẹ ti fẹ́ máa da agbábá yàrá ga. láti òní lọ bẹ́ẹ̀ ṣe máa bá kú nìyẹn kàkà kẹ́ gbéjẹ́ fórí ẹ má gbéjẹ́ fórí ẹ fẹ́ sọ̀rọ̀ ayé jọ lọ́rùn. ẹ ṣe fún kó wọn lọlẹ díẹ̀ kó tó máa lọ ẹjọ́ ah. kó wọn lọlẹ díẹ̀. bẹ́ẹ̀ni pàṣẹ fún four minus four eighteen minus eight no eight but no love. on a discussion. Oh. Discussion. From alley to conclusion. Oh. Conclusion. Kí ló ṣe connection. Oh. Connection. Ẹ̀wọ̀n mi nínú àgbà mi emotion. Oh, what an illusion. Oh, what an illusion. Oh, what an illusion. Can't you see me going see yeah, oh. oh, what an illusion. Oh, what an illusion. nífà fúlù gángan o. àní oh, oh, oh. múkè múkè. Ayọ̀mídé, why are you crying? Who beat you? Did your sister beat you? Oh, there's was okay. Is daddy that beat you? Kọ́lá mi kí ni Ayọ̀mídé ṣe tó fi nà ó rí bọ́mọ yẹn ṣe ń ké ni. irú béèrè apọ̀dà wo ló dé ni ah, ah. ìbéèrè tí ó mọ̀gbọ́n lórí wa tí ó make sense kankan rárá rárá òun ló bí mí nà ah, ok nísìnyí kí wọ́n máa report fún ẹ pé ok ọmọ ṣe nǹkan báyìí mo wá fẹ́ nà àbí kí nìkan tó ń sọ fún mi nísìnyí bí mo ṣe wáyé mi ìdàgbà tó mi ìlọ́pọlọ lórí tó tí màá fi mọ nǹkan tó ọmọ lè ṣe tí mo lè fi nà ọ̀ǹtí kíkí tó wá bá ẹ tí bá wá bá ẹ ní kò ṣẹ̀ṣẹ̀ wá sọ fún mi bóyá kí n nọmọ àbí kí n má nọmọ. o oh, de calm down ṣe must be silly. you must be silly for that. báwo ni ṣe máa bá mi sọ orú nǹkan bẹ́ẹ̀ kí kí wá kí ókè kí wá máa rojọ́. what did you take me for. àgbà tí o mọ bó tí o lọ́pọlọ àbí. it's okay it's okay. it's okay mi ni it's okay pé it's okay ìwọ gan. it's okay ìwọ gan it's okay wọ́n lé yín. Ah, ah. àbí irú ọ̀pọ̀ irú ọ̀rọ̀ rádaràda wo ló bá mi sọ kí ni tìtẹ́ mi ṣe nọmọ mi ìrẹ̀ nọmọ má bí mi lè nà ọmọ mọ́ ó bá yín lọ ó ń bá yín lọ bóyá ọmọ nǹkan tí bíbélì sọ pa ọmọ pé ẹgbà báyìí òun lẹ gbọ́dọ̀ spear tẹ bá fẹ́ chain ọmọ dáadáa nonsense èmi ní kí wọ́n máa report ara mi fún ẹ torí mo fẹ́ nà ọmọ àbí mi lọ́pọlọ lórí tó mi gbọ́n tó oríyá tó gbọ́n àtọmọ tó gbọ́n nonsense ìṣẹ̀ṣẹ̀ wa máa sọ̀rọ̀ pé nǹkan báyìí lọmọ ṣe o ṣé kí n ná àbí kí n má ná wàá sọ fún mi pé ó yẹ ná àbí kẹ́ ná díẹ̀ ọ̀rọ̀ rádaràda. àbíyamọ o àbíyamọ ọ̀rọ̀ ọmọ èlò la fẹ́ wí o nínú ìyá àbíyamọ. mo ní àbíyamọ o àbíyamọ kú ọ̀rọ̀ ọmọ èlò la fẹ́ wí. ẹ káàbọ̀ ọ̀gá olórí ọmọ olórí ìyá ọmọ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ ẹ káàbọ̀ kò ní bàjẹ́ fún yín ohun tó máa ohun tó máa ohun tó dáa jù gbèsè ayé rẹ̀ bẹ́ẹ̀ ni kéèyàn nífẹ̀ẹ́ ọmọ tó bí <laughs> blue blue blue blue blue blue blue blue aṣọ kan náà ni bàbá àtọmọ wọ̀ blue blue blue blue. Ah, bí dáàdì mi ṣe máa ń ṣe mí kékeré nì ní màṣá yìí tó máa mú mi lọ sóko wọ́n lè gbàgbé ọkọ wọn gbàgbé mi. Ah, wọ́n ló ti tó kí ló dé ṣoṣoṣoṣo wọ́n fi ṣe ẹnu. wọ́n fi ṣe mí ni tí mi ò bá rojọ́ lọ́jọ́ kan tẹ́ ẹ pè mí tí mi ò dáhùn tí mi ò rẹ́rìn sí yín ẹ má retí olè gbogbo nǹkan tó dẹ̀ ń ṣe nísìnyìí mo mọ̀ torí pé òun expect pé kí ni mo mú bọ̀ wá fún àbí. ó ti yé yín. wo wo wo wo kò sí nǹkan kan fún ẹ o torí èmi ò mọ̀jú tó ṣe máa máa expect ẹ ṣọmọ kékeré pé kí n jáde kí n dé kí n ra kọ bọ̀ kí n ra kọ wá fún ẹ. mélòó lọ́jọ́ orí tiẹ̀ mélòó ní tèmi. ṣé o wá jẹ bébì ni. àjùrà wa lọ. wo kò sírù nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ o kò gbọ́ kò gbọ́kọ̀ kúrò bẹ́ẹ̀ tí má ọmọ jọ dàdí ó dọ̀yìn bíi mo mu ẹ̀rọ ọmọ ẹ̀kọ́ àtàrà ọmọ. ẹ ra yes ma ẹ sẹ ọ̀gá ẹ jọ mọ́tò yìí ẹ jẹ́ kí wọ́n tètè tún ṣiṣẹ́ ti gbọ́ so ẹ ní má dúró fún kan gbé kan jáde mọ́tò ni mo sọ. kí ni tiẹ̀ padà sẹ́nu iṣẹ́ ẹ̀jọ́. gbogbo ẹ̀bà pátápátá ló máa rí sọ tí wọ́n fi lọ àti tí wọ́n fi lọ. ẹ káàbọ̀ mm. ẹ dẹ̀ expect ká wà pa nígbà tẹ̀yìn jáde tẹ fi wá sílẹ̀ nínú ilé mo rò pé ẹ̀yin méjèèjì ń sùn ní mi ìdẹ́fẹ́ disturb yìí. Mm. o fẹ́ disturb wa o dẹ̀ sọ pé o fẹ́ disturb wa ni kì í ṣe pé o fẹ́ Máyọ̀mídé lọ. Hmm. Ọlámídé èèyàn ò kí ń fẹ́ràn ọmọ lọ i'm telling you ìwọ nífẹ̀ẹ́ ọmọ kan jù kan lọ ó dẹ̀ tún ṣe àṣehàn why ṣé báwọn ọmọ ẹ̀ làwọn méjèèjì. this is becoming too much. mo ti gbọ́ gbogbo nǹkan tó sọ mo ti gbọ́ ṣé wàá dẹ̀ mẹ́nu kúrò mbẹ́. mo ti bọ́. olúwa dàbà ẹ̀. kí ni èwo la mọ̀ràn bí ní ọ̀yọ́ àwa náà ń jáde ni ẹ̀yin náà ṣáà ti gbàgbòrò tìyín lọ èmi náà fẹ́ mọ́ ọmọ kejì jáde tí o bá ń ṣe léyìí tó dẹnu kọlẹ̀ tí ò ṣiṣẹ́ ní ṣòro páàtì nílé lọ ni ìgbà tí mo ti jí tí mo ti rí pẹ́ ti jáde yẹn làwa náà máa ti bọ́ síta kí ìdájà rẹ ayọ̀. ṣé o bá dìjà báyìí ni àbúrò ṣáà méjì tí wàá ń jà torí ilé ah, mo jáde àjà mú kí ìwà aláǹjáde. Ah. Let's go. ló ṣe ń ṣe ń gbé bye by this time ohun tẹ̀ ti ń gbé mi lọ kí n tó wípé ọ̀ máa tí ì wọlé. ṣe bí díù tí èmi àti ọ̀rẹ́ mi jọ ń ṣe ni mo mọ̀ ń go through àwọn dọ́kúmẹ̀ntì ẹ̀ pé kò tiẹ̀ gbọ́dọ̀ sí ẹ̀rọ bẹ́ẹ̀ rárá ká tó submit tó fà ní ẹ̀. ẹ kò tiẹ̀ gbọ́dọ̀ sí ẹ̀rọ náà but at least ilẹ̀ ti ṣú ilẹ̀ ti ṣú. Ah, kò máa sọ̀rọ̀ ilẹ̀ ìṣú ní ilé yìí kò máa tiẹ̀ gbọ́dọ̀ sí ẹ̀rọ nù ẹ̀ ó náà mowó ta kó sínú kìnìún náà and then profit tí mò ń wò tó máa jáde nínú kíní kò ṣe kékeré o so jẹ́ kí n mójútó dáadáa kó má lè sí ẹ̀rọ bẹ́ẹ̀. really eh? kò sí problem but ṣó jẹ́ kọ̀rọ̀ ẹ̀ mọ̀ pé gbogbo savings wà lákòóso rẹ̀ dé yìí. Ah. <laughs> ṣáwa ni wọ́n ló ń sọ ẹni tá à ń sọ̀rọ̀ ń pa èyí báńkì ló ti lọ yáwó tó ń kó sílẹ̀. really yeah so we have to monitor it ká fojú wo dáadáa kó má sí any mistake mẹ́rin. okay no problem. ah continue. o mọ̀ kan ìwọ máa lọ sókè nísìn kó lọ sùn máa bẹ láìpẹ́. Ah, eh, kò possible èmi á lọ máa sùn ọkọ mi á dá máa ṣiṣẹ́ hmm. iṣẹ́ tó jẹ́ pàjọ máa ná owó be working eh. èmi máa wà bí. Eh. Mhm. yes let's do it together. ẹ kò sí wàhálà màá tètè ṣe tán ni because motivation ló ń mi báyìí. <laughs> Oppression, oppression, oppression. Ó yẹ ká ní disco. Ó dà báwo lọ́dún yìí. Ah, ó ti mọ̀, ẹ káàbọ̀, ẹ pẹ̀lẹ́ ma. Ẹ kúlẹ̀. Báwo ni bọ́m̀bọ́ì bọ́m̀bọ́ì? Bọ́m̀bọ́ì bọ́m̀bọ́ì ṣé wọ́n ọ̀nà ẹ̀ skúl ṣá? Ọmọ torí téèyàn kan bá nù ẹ̀ ní skul olówó làwọn òbí ẹ̀ wọn nílé ìjà ní skul sọfá wa èmi àfi géètì lẹ́ẹ̀ máa lọ jà lọ́hùn ẹ́ kọ́mọ fáìn báyìí kan lọ́fẹ́ nà ní skul ẹ rí pólì tíjà yẹn gorí òpin. ẹ wọn tiẹ̀ ṣe máa na ọmọ mi ní skul nígbà tí ò kì í ṣe wúrẹ́ alẹ́ tí máa gbọ́ràn bíi tìyín wọn ò lè ná. gbàngbàn. ẹ pẹ̀lẹ́ ti yan ọlọ́run á fún yín lálàáfíà bàbá yín kọ́ṣán ti jáde ni. bẹ́ẹ̀ ṣe rí wọn lèmi náà ṣe rí wọn mi ti rí wọn kán dé. bọ́m̀báì bọ́m̀báì bọ́m̀báì. kí ló fẹ́ fa gbogbo yẹn mi ò sọ fún pé kẹ́ mẹ́pọ̀ ọmọ mi ní bọ̀m̀bọ̀ ìmọ̀ kí lẹ́ mìí. madam ọmọ tó bá fáìn bọ̀m̀bọ̀ ìná ń pè é. ayọ̀mídé lórúkọ ọmọ mi ọmọ mi ò ṣe bọ̀m̀bọ̀ ẹ̀ tábà ti bí ti yín àbí àwọn ètò wà ní kẹ́ máa pè wọ́n ní bọ̀m̀bọ̀ ẹ̀ owó ni ránu. ọgá ẹ má ti ilẹ̀ jọjọ ẹ má bínú ẹ jọ torí ọlọ́run bẹ yìí kẹ́ ní nǹkan tí mo fi ń ṣọ́ ilé hmm, ẹjọ́ ríro ni o inú ẹjọ́ ríro òun lẹ́ẹ̀ fi rí ogun olè nínú ilé ẹjọ́ ẹ má bínú sí mi ṣé rí mọ́tò tó wà ń ta yìí ẹ jẹ́ kọ́ga tún ṣe ẹ má ẹ̀kọ́ àbàdàn lọ́lọ́run á bù wọ́n láṣìírí ìtí ọ̀gá máa dé tó yẹ tó bá dé tọ́lẹ̀ yìí máa wọ mọ́tò yẹn jáde kó dáa ẹ jọ torí ọlọ́run tó bá dẹ̀ fẹ́ ṣe dáa kọ́ra mọ́tò mi fún yín ẹ jẹ́ kọ́ra mi fún yín bí abí Range Rover tàbí Prado 2022 thousand and twenty-two kọ́ra fún yín kẹ́yìn má dágùn yín ẹ jọ torí ọlọ́run. dókítà àbí kí ló ti ń pè ẹ́ oníṣòro gan ni o ó dàbẹ́ ni pé o mọ̀ pé o ní problem jọ kí ni wàhálà lé ayé ẹ̀ náà ṣé mi ò ti máa sọ fún ẹ pé anything tó bá ti jẹ mọ́ private issue èmi à. kí ni oho oh, oh. so omi pé kí n má sọ̀rọ̀ sí ẹ lójú ọmọ mi àbí ọ̀gá ẹ̀ ni àti wípé àgbàlagbà tí ò bá fẹ́ kí wọ́n yẹ̀ yé òun lójú ọmọdé ẹnu ẹ̀ ò ní máa ṣe wótòwórò ò ní máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òṣì tó ń bẹ́ yìí. ọ̀gá ṣé kí n dákẹ́ ṣé kí n má sọ̀rọ̀ mọ́ nínú ilé ọlọ́run ní járe wú o. oníranú òṣàgùn má nìyé mo ti sọ fún ẹ wípé nǹkan tó bá ti jọmọ́ private affairs èmi àti ọkọ mi má pop nọ́ọ̀sì sí kò mind gate tí wọ́n fi ẹ́ ṣọ́. ẹ má bínú ẹ má bínú bọ́m̀bọ́ì bọ́m̀bọ́ì. bọ́m̀bọ́ì bọ́m̀bọ́ì bọ́m̀bọ́ì. wèrè níbí wèrè níbí ó máa ń dùn ọ̀fẹ́ ni tó bá ti bú mi àwọn olówó tó bá rẹ ní bú ẹni tó bá rẹ ní géètì tí ò bá rí bú wá ló ń ṣàkó wá lè dànù ẹ má bú mi. wọ́n ti sọ yorùbá ti sọ ẹni méjì ó lè yorùbá fa wàhálà kọ́sítọ́mà àti tani àtọ̀gẹ́ ibi tó ti jẹ o o gbọ́dọ̀ lò ya sí wọn tán ni gbogbo èbú tó bá wù yín ẹ̀yìn ẹbú mi kódà ẹ sọ pé mo gùn bí oko náà ṣé mi fúnra mi ò ga tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ́mbáì di school. ẹ máa frustrate mi èmi à frustrate yìí àjọ frustrate ara wa láti máa jọ pẹ́ nù lẹ́yìn lẹ́yìn máa là lára yìí. babe kí ló ṣẹlẹ̀ o ò pè kọ́ mi mo pè títí tí o pè kọ́ mi egun ti bà mí ẹ̀yà mi ti já because mi mọ̀ kan tó lè máa ṣẹlẹ̀ sí ẹ o tún wọlé náà sí yín mọ́ọ̀dù wo ló wà yìí i don't understand talk to me now ọlọ́run dẹ̀ me mi sọ̀rọ̀ náà ah má da jájà mi náà talk to me. ọlá ọkọ mi ò dẹ̀ bá mi sọ̀rọ̀ ṣàánú mi. ọ̀nà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti gbà láti commit suicide lẹ́nu. ẹ orí mi ẹlẹ́dàá mi kàn ní orúkọ jésù mi ò ní ríbi mi ò ní ṣopọ̀ ọ̀sán ọ̀gàn kí ló mean kí ló ṣẹlẹ̀. ó máa dùn mí pé kò successful. Ah, kò ní successful lórúkọ jésù kò ní wá successful kí ló dé ó ń dẹ́rù bà mí kí ló ṣẹlẹ̀. wọ́n ti sack mi bí iṣẹ́ gbogbo àwa táwa department mi pátápátá ló sack. kí ló ṣe kí ló ṣe kí ló ṣe. wọ́n lọ evidence wípé head of department wa kó o jẹ ìdílé tó ń ṣe gbàgbọ́ pé gbogbo àwa táwa lọ́ndà ẹ̀ náà la máa mọ̀ pa ẹ̀ of which I know nothing about it. Mímọ̀ nǹkan kan pa ẹ̀ náà ọlọ́run mọ̀ pé mi mọ̀ kankan pa I know nothing about it nítorí ọlọ́run kí ni mo fẹ́ máa ṣe báyìí gbogbo alamọ bí ṣe ṣe lé láti rí ìlú yìí ṣé mo ṣẹ̀ṣẹ̀ máa máa gbé fáìlì kiri pé mo wáṣẹ́ ni èmi èmi tí mo help àwọn èèyàn láti ríṣẹ́ tẹ́lẹ̀ bùkátà ló pọ̀ nílẹ̀ ẹ̀ náà àwọn ọmọ la. mo jẹ́ ìrìn ẹ̀ o lè ṣe nǹkan kan lẹ́yìn mi kó má sọ fún mi kò dẹ̀ yẹ kó jásìkò ah. ọ̀la tó bá jẹ́ nǹkan tí mo rò ló ń rò kó yẹ kó jásìkò yìí kò sí nǹkan kan gbogbo lẹ́gbẹ̀ẹ́. ikọ̀ náà ikọ̀ náà lájọ ń sọ ìkókó náà lájọ ń sọ igbó mo fẹ́ máa wáṣẹ́ lọ báyìí èmi tí mò ń bá àwọn èèyàn wáṣẹ́ ṣébi tí èèyàn bá jẹ́ fẹ́ wáṣẹ́ gidi tí èèyàn bá fẹ́ wáṣẹ́ gidi nísìnyí wọ́n máa béèrè lọ́wọ́ èèyàn pé òkè ibi tó ti ṣiṣẹ́ last kan recommend ẹ̀ ṣé báwo làwọn ilé ìṣẹ́fẹ́ rẹ̀ kọ́mẹ́ǹtì mi tọ́ ní sọ pé ókè o mo jalè ni nǹkan tí mi mọ̀ wọ́n pa ẹ̀ tí mi tí mi mọ̀ wọ́n mi mọ̀ mi mọ̀ kókó ń pa ẹ̀ náà I don't know anything about it. It's okay, I know. Calm down. Ah, Ọlọ́run, abẹ́rẹ́ kí lélẹ́ ìbá ọlọ́run máa ṣàánú. Ṣáàjẹ́ ká gbọ́kàn wá sọ́dọ̀ ọlọ́run ṣòtíbọ́ just calm down for now. Ṣáàjẹ́ ká fi gbogbo ẹ̀ sọ́lọ́run lọ́wọ́ because. Illusion, oh. Illusion. Confusion, oh. Confusion. Oppression, oh. Facts, I must commend you. Your credentials are very good. Honestly. Thank you, sir. Thank you so much, sir. Oh no, don't, don't thank me. Tí mo kàn wò ni pé ah bó ni yìí ti wà nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lóòótọ́ yìí ó yẹ ká máa jọ ṣiṣẹ́ lóòótọ́ yìí ni. Wọ́n bá ń sọ̀rọ̀ nípa credentials credentials ẹ̀ ó nà tèmi pa ọmọ nà ọmọ pa Ọlọ́run ọba gbọ́ just thank your star pé mi ni máa ń recruit èèyàn síbi iṣẹ́ yìí mo máa àṣọ ẹ nísìnyí pé o ti gbaṣẹ́ ah. bẹ́ẹ̀ ni o ti ríṣẹ́. <laughs> thank you thank you mm, don't thank me thank your credentials má thank me rárá kàn thank your long way. Ah, yeah. <laughs> yes, yes. Báwo ah, ni, ṣé o sí? kò sí nǹkan kan sà visitors ni mò ń wá káàkiri nsàlẹ̀ kan tó sọ pé ọ́fíìsì yìí ni wọ́n wà. ṣé kò sí. kí ni ṣe wá jẹ́ problem títí ẹ kí ló ṣẹlẹ̀ nínú. kò ṣe pé mo ní problem sà nǹkan tí mo kàn observe ni pé àwọn náà gbé mọ́tò kan wá mọ́tò yẹn dẹ̀ block mọ́tò tá a fi máa ń deliver wọ́n achieve for ọ̀nà báyìí ọ̀gá tí ẹ bá rí mọ́tò yẹn iná ẹ̀ báyìí yẹn yẹn báyìí lórí táyà kọ̀ọ̀kan tó ìwọ wá ṣiṣẹ́ ìdíbẹ̀ bẹ̀rẹ̀ báyìí. ọ̀gbẹ́ni gbẹdusọ́n kí báwo ló ṣe wá mọ̀ pé ẹni tó ni mọ́tò lélẹ́yìí ó à ń bọ̀ bí wọ́n disturb guest mi sà mo rí wọn nígbà tí wọ́n step out nínú mọ́tò yẹn mo rí wọn abẹ́yìn kọ́ sà. ẹ gbọ́ wọ́n ló ní mọ́tò ah, kò tí ì yé mi kí ló ń wá ṣe fún bí. inú mọ́tò tí mo gbé wá ní ọ̀sán náà ni mò ń béèrè pé ṣé ìwọ ló ní gangan àbí bóyá ti ń kú ẹ̀kan tó kàn yá because o surprise mi pé o tún ṣe ń wáṣẹ́ pẹ̀lú mọ́tò tán ló gbé wáyìn. Hmm. ìwọ ló ní ok all right. Um, no problem. No, ah, no problem. No problem. No, no problem. No problem. No problem. Forerunner. Forerunner. Èmi tí mo jẹ́ manager bí gan mi ò tí mi ò lo one runner. MD àwa dé. Wọ́n á rí mọ́tò ńlá ẹ̀rì mọ́ ń di ẹ̀. Of course, wọ́n á ti mọ̀ pé olówó ni. À kàn gbẹ́mi sẹ́gbẹ́ kan ni. À kàn jọ̀gá lórí tèmi ni. Àbí bẹ́ẹ̀ kọ́? Kò possible ti gbaṣẹ́ tán. oh. Sorry, sir. Yeah. Thank you, sir. Thank God. O um, ní kí n béèrè pé ìgbà wo ni kí wàá bẹ̀rẹ̀ ṣe, sir. Èwo ń bẹ̀? No, ẹ̀yin lẹ sọ fún mi pé mo ti ríṣẹ́ kí n tó jáde lọ múùfù mọ́tò mi, sir. Mo sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ sir. Mi ò lè sọ bẹ́ẹ̀ ẹ sọ bẹ́ẹ̀ sà. Ah, mo sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni kí n tó jáde nísìnyí tẹ́lẹ̀. kí ló máa ń ṣe mí gangan náà. wọ́n mi fọwọ́ ràn pẹ̀lú mi nìyẹn kí nìyẹn tún ti dé nìyẹn o honestly kí nìyẹn ti dé ni tí ìbá pé kí nìyẹn ti dé báwo ni màá sọ fún ẹ pé o ti ríṣẹ́. ẹyin tẹ ní kí n máa dúpẹ́ lọ́wọ́ credentials mi pé. mo á sọ pé mo ti ní problem gbà yẹn so ní ìsinmi ò sọ bẹ́ẹ̀ mọ́. <laughs> ẹ sà bóyá ẹ ṣeré ni sà mo understand pé. Um, ẹ̀kọ́ lè fẹ́ máa play pranks pẹ̀lú mi but um, mo kàn ní kí n béèrè so that màá lè mọ àwọn nǹkan tí màá put in place kí n lè mọ̀ gbà tí màá bẹ̀rẹ̀. Mr. Man ni mi ò sọ bẹ́ẹ̀ sẹ́. Uh-huh. ẹ serious pẹ̀lú nǹkan tẹ́ ń sọ. very serious. kí n lè sọ bẹ́ẹ̀ sà kí security tó wá pé kí n lọ move mọ́tò mi. Um, fọ́rọ̀nà àbí o fẹ́ lọ move fọ́rọ̀nà àbí ẹ̀kọ́ ojú mi ò fọ́ aṣọ búrú tó wọ̀ náà ni mo mọ̀ yín dáadáa ń wo ìgbà tó jókòó ṣùgbọ́n ìgbà tí mo sọ pé kó wá bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn gangan ni mi ò rántí mọ́ so tó máa ṣe fún mi ní ìsìn pé tó bá ti fẹ́ jáde kan drop number ẹ̀ fún secretary bóyá wọ́n ní ìsàbá tún fẹ́ recruit a máa pè ẹ́ so bá mi tilẹ̀kùn lẹ́yìn. náà ni mo jókòó sí bíbá ìfí mi ní tí. nítorí ọlọ́run bá mi tilẹ̀kùn lẹ́yìn. Ah, ó ṣì yà mí lẹ́nu tí sí báyìí kò yé mi bó ṣe ṣẹlẹ̀ ah àfi bíi wípé èèyàn kan lọ bà mí jẹ́ lọ́dọ̀ mánéjà ẹ̀ ni attitude wọn change suddenly lẹ́ni tó ti ń bá mi rẹ́ni tó ti ń bá mi ṣeré ló dẹ̀ di wípé mo padà débẹ̀ ọ̀rọ̀ dẹ̀ yí padà ha mo máa gbọ́ ni mi rírí o mi rírí rárá nǹkan tó dẹ̀ wá sọ fún mi ni wípé tí vacancy bá ti wà àwọn á pè mí ìyẹn ò tó nǹkan tí wà máa banújẹ́ sí tíṣà yẹn bá jẹ́ títí ẹni wọn ní gbé fẹ́ lòmíì. Hmm. ọ̀la mi ṣé ìwọ náà ti wá rí lẹ́sìn hmm? ṣó ti rí nsìn ṣé bí ká ní pé ò sọ pé kí n stop iṣẹ́ ni tí mò ń ṣiṣẹ́ nírú situation tàwa yìí èmi ló yẹ kí n máa assist ẹ náà nísìn mi ò ṣiṣẹ́ mi ò ṣàwọn ìwọ fún ara ẹ iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹ̀ and àsìkò tí kìíní ìṣẹ̀lẹ̀ sí àsìkò tí ò bọ́wọ́ kankan lọ́wọ́ wa ni kí la wá fẹ́ ṣe ń sìn hmm? sọ fún mi. kábíyèsí ọlọ́run kò tó ṣe máa ní máa proposes God disposes ni ṣé mi tí mo ti bá ọ wípé ìyàwó tí n bá fẹ́ kò ní stress ara rárá pé mi ni màá máa tọ́jú ha àmọ́ mo mọ̀ mọ̀ pé mo mọ̀ kó yọ lọ mo mọ̀ mo mọ̀. Um, èmi ò bá suggest pé kó pe bọ̀sùn pé bọ̀sùn ọ̀rẹ́ ẹ̀ kó dáwó tiwa padà tá bá gba five million tiwa padà ń sìn yẹn a máa wá nǹkan fi ṣe because <laughs> èmi ò understand irú eléyìí o báwo la ṣe máa ní owó ń bì kan tí ebi màmá pa wá ń lé ah mi ò bí a mo lè ní sùúrù ẹ̀ mọ́ like ó ti sú mi pé à ní interest mọ́ àwa lánàá fẹ́ ṣe tẹ́lẹ̀ ó dẹ̀ ti rí báyìí nìyẹn sìn àṣemọ́ kó bá wa gbé owó wa àbí. kí n pè bọ́sù. ẹ ẹ ń call him. bàjẹ́ nǹkan tí a máa ṣe náà má pè. bẹ́ẹ̀ ta. ọ̀rọ̀ tó wá Hmm, ó ti dá ó ti dá ó ti dá ó ti dá báyìí hmm, ẹkùn ní gbé wa kọjá lé be careful o. Hmm, easy ẹ wo à ń bọ̀ ẹ já sáré bá yín gbowó. dókítà. mo ti mo súnmọ́ mo ti súnmọ́ gẹ̀ẹ́tò. ẹ pẹ̀lẹ́ bọ́ńbọ́ì bọ́ńbọ́ì bọ́ńbọ́ì báwo ni. kẹ́ ẹ wo jàre ẹ sáré yá mi ní two hundred mo fẹ́ fọ́n lọ́kadà. kí lè wí. ẹ sáré yá mi ní two hundred naira mo fẹ́ fọ́n lọ́kadà. madami gbọ́n tẹ̀ wí abẹ́lẹ̀ ń wo mo fẹ́ dín kínní ni. ẹ ẹ kọ́ bá máa dẹ fún mi two hundred naira mo fẹ́ fún bike man. ẹ eh, ẹ eh, etí ni máa fi gbọ́ nǹkan tẹ́ ń sọ kì í ṣàbẹ́ two hundred naira ẹ wo madam ẹ jẹ́ kókó yá yín five hundred ẹ̀yin náà mọ ọkọ tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ four seven one lẹ́tẹ̀lẹ́tẹ̀ fẹ́ fún mi two hundred tẹ́wọ́n ní kí n yá yín ẹ̀yẹ́ kí n yá yín five hundred kí n kúkú pàjọ́ èdè kó jẹ́ five thousand naira tẹ̀ máa fún mi ẹ jọ. kódà ẹ mú five hundred wa máa gba change lọ́wọ́ lọ́kadà. oṣù àlà èmi náà ti fẹ́ rí yín tẹ́lẹ̀ mo ti fẹ́ bá yín sọ̀rọ̀ kan tó máa fẹ́ gbé akẹ́kọ̀ọ́ fún opportunity sọ ṣáà wọn mọ̀ wà bí ṣé mo lè sọ́ọ̀sìn máa fún ẹ máa fún ẹ ah, ah. ẹ ṣe láìka owó báyìí náà má dá padà fún yín bẹ́ẹ̀ mi mo jẹ gbèsè ẹ̀mí tó jẹ gbèsè náà ló máa san ẹ ṣe kọ́kọ́ mú eléyìí wá kí n dẹ́ni ẹlẹ́ni lóhùn. five thousand máa kéré sówó tẹ́ jẹ mí oṣù mẹ́rin màá ni mo fẹ́ gbà lọ́wọ́ yín ó mà lọ́rọ̀ pàtàkì tí mo fẹ́ sọ nítorí mi mọ tí mo ṣe fọ́gà ọ̀gá kan dédé sọ fún mi ní wípé tó wá ti dé parí oṣù kí n kúrò ń bí wọ́n lówó oṣù mẹ́rin táwọn jẹ mí wọ́n láwọn máa fún mi máa wò pé ọ̀gá kí ló lè ṣẹlẹ̀ kí ni mo lè ṣe fún yín tó lè lo tó yìí wọ́n ṣàní kí n kúrò nínú ilé yìí ni ẹ̀yin àtọ̀gá lẹ́dẹ̀ ràn mí lọ́wọ́ débi wípé mo fi ń ṣiṣẹ́ nínú community tí mo fi wà lára security community àdúgbò ó níye tí wọ́n fún mi ń bẹ̀ tọkàn mi dẹ̀ ń balẹ̀ lórí ẹ̀ ìtorí ẹ̀ ni mi ṣe màlà wípé wọ́n jẹ mí lówó oṣù mẹ́rin wọ́n dẹ̀ ní kí n kúrò nínú ilé ṣé àwọn tó ní kí n kúrò nínú ilé ṣé kì í ṣe pé torí inú ilé yìí tọ́ba wá lé mi kúrò mi iṣẹ́ wọn kàn fẹ́ gbàjẹ́ àdúgbò ni á jẹ́ tú ìwọ̀n àtàn gbà kúrò lọ́wọ́ mi ẹ ẹ bá mi bẹ̀ ọ̀gá ìpè kan má ṣe bẹ́ẹ̀ ẹ torí Ọlọ́run ẹ dókítà ma. lákọ̀ọ́kọ́ ná ẹ ṣe wá ẹ dẹ̀ ṣe ọkọ mi àjọmọ̀ èmi àtọkọ mi ni wípé kẹ́ máa lọ nítorí wípé ẹ̀yin náà ti sọ tẹ́lẹ̀ ẹni pé a jẹ yín lówó oṣù mẹ́rin ṣó ká máa jẹ gbèsè mọ́ gbèsè ẹ ṣì máa lọ ná orí báyìí ni ẹ̀yin náà kúkú mọ̀ pé kò rí báyìí tẹ́lẹ̀ ó dẹ̀ ti rí báyìí ni kò sí nǹkan tá a fẹ́ ṣe sí i everything bá wà òkè padà a máa pè yín ọlọ́run kúkú ṣe àjọmọ́wọ́ ara wa èèyàn dáadáa náà dẹ̀ lẹ́yìn náà fún ara yín. ah madam ẹ dẹ̀ sọ̀rọ̀ tán ẹ dẹ̀ move me close illusion ẹ rí i pé ara mi ti ń gbọ̀n mi fẹ́ máa jábọ́ lójú mi lágbára ọlọ́run eyín tó ti ń jẹran kò ní gégùn ọwọ́ yín tẹ̀ ti ń rí tìbàkù tẹ̀ dẹ̀ ń owó jáde kò ní gbẹ madam. Mm -hmm inú mi dùn pé ṣojú àwọn ọmọ lẹ́sẹ̀ sọ ọ̀rọ̀ yìí. ìwọ yìí ọwọ́ mi náà bí ẹ sí ń bì ẹjọ ẹyẹlé ò lè bonílé jẹ kó bonílé mu kó wá dojú ọkú kó yẹ rí mí ní fíbílẹ̀ o mo mọ̀ kí condition wà kò sẹ́ni tí ò ní sábàbí trial time yín lẹ wà yìí ìgbà tó dùn àjọ ń jẹ nìyí ìgbà tó bá dẹ̀ kúrò náà kájọ gbà bẹ́ẹ̀ ọ̀gá máa débi wọn máa fún mi lówó ẹ̀yin náà bẹ́ẹ̀ ṣe máa bú mi tó gbogbo ìbú yẹn máa ń dùn mí àmọ́ mò ń gbé mọ́ra ẹ̀ ń fún mi lówó mo dẹ̀ ń wá òkè pẹ̀lú ẹ jọ madam ẹ jọ tó lọ́hùn ẹ fi. tani ọ̀dọ́ ah, kí ló ṣẹlẹ̀ ẹ má bínú ẹ má bínú ẹ̀dá mi látàrọ̀ rà kí ló ṣẹlẹ̀ ẹ̀ ló lẹ́kọ̀ọ́ kadà ni. ẹ má bínú ah, ah. ẹ jọ ṣe é mọ̀ rí ọlọ́kadà tí mo fẹ́ fún tún ọlọ́kìnì ọlọ́kadà bike man. kò ní dáa fún ẹ ayé ẹ máa lọ ni àbórí ẹ dàrú ni nítorí mo fẹ́ fún ẹ ní two hundred naira òun ló ṣe fi ìtálẹ̀ tó lè wà wọlé. kí ni tòmọ̀ tó wá ṣe bí àwọn. wàhálà kí ló dé sẹ́yìn ló gbé ni wàhálà ìṣọ́ àpótò yìí náà. èmi náà bá sọ pé ṣé mi ló gbé ni èmi èmi tí wọ́n gbé àbórí ẹ̀ sí obìnrin mi láti gbọ́ ni má má má gbá ilẹ̀ṣẹ̀ lójú mo rò pé orí ẹ̀ ti. tó tó abẹ́rẹ́ nílé ìwà buhari fíòsì ni báyìí máa ń dọ́gbọ́n tó dúbọ̀ lé káàkiri nìyẹn àwọn oníṣẹ́ ah, ibi madam ẹ má tì mí lọ́wọ́ mọ́ ìjọ tó lọ ẹ jẹ́ kí n gbà lẹ́yọ̀ ọkọ̀ ayé ẹ má bàjẹ́ ni mo ti má kojú ẹ̀ mo ojú ẹ̀ mo ti máàkì wà ríran wò torí two hundred naira ẹni ṣe wà wọlé tán wà ṣì báyìí ṣì báyìí ṣì báyìí òun fojú wọlé ẹjọ́ náà gùn mi ẹjọ́ tí mo ti rò tiẹ̀ ti bá ẹ̀ mo ti sàmì sí ẹ lára nìyẹn two hundred naira nìyẹn ó yá jáde mo ti máàkì ojú ẹ wọ́n bí lára àwọn jẹ community kóńkó kóńṣì dànù kò ní yẹ ẹ má bínú mà ẹ má bínú gbé ọ̀kadà ẹ kúrò bẹ́ẹ̀ yẹn láìsí bẹ́ẹ̀ mi ìnìjẹ́ kó wọ community mọ́ ah! ó lè sílẹ̀ kó wọlé ẹ̀yin náà mọ̀ pé iye tẹ́ fẹ́ san yẹn pé mọ́tò yẹn jù bẹ́ẹ̀ lọ ẹ wò tí ò bá ń ṣe pé ehm, ìṣòro kékeré díẹ̀ tí mo ní mi lè decide pé mo fẹ́ ta mọ́tò yẹn náà ẹ mọ̀ kan ẹ mọ̀ kan ẹ jọ ẹ fi two hundred thousand sí lórí ẹ mọ̀ kẹ́ bá ń fi two hundred thousand yẹn sí ká. ẹ kú ilé o gloves inside. So, gloves. Go and meet your sister upstairs. Ẹ ṣáà two hundred yẹn fi sí ká sì lẹ̀ mi láìkí bá ṣe ń lọ back and forth lórí ẹ̀yìn. Ah, ẹ̀yin gan ẹ pity mi mo gbèrú mọ́tò bẹ́ẹ̀ yẹn fún yín mo ní mo fẹ́ tà níye tí mo sọ yẹn. At least kẹ́yin gan kẹ́ tiẹ̀ ṣàánú mi. pé dọ́bù owó yẹn ní mọ́tò yẹn náà pé mo tiẹ̀ fẹ́ tà rárá tẹ bá dọ́jà ẹ mọ iye tó ń ta mọ́tò yẹn náà use tẹ̀ gan ẹ mọ iye tí wọ́n ń tà tó ti lò lò lò lò lò lò lò ẹyin so èmi tí mo fẹ́ tà ó nídìí tí mo fẹ́ tà mo ní ìdẹ ni bẹ́ẹ̀ ni mo ní ìdówó ni ah, ọlọ́mọ àjẹká ká ṣòro o ṣèkà ṣèkà ẹjẹ àṣe bẹ́ẹ̀ jọ Mr Johnson a ti ń sọ̀rọ̀ jù nísìnyí kírẹ́dìtì tí a ti ń bọ̀n látàrọ̀ rẹ̀ ẹ mo mọ̀ mo mọ̀ pẹ́yìn lẹ pé but then Mr Johnson Mr Johnson ok ok ok ok ẹ jẹ́ ẹ jẹ́ ká fi lẹ́bẹ̀ẹ́ kò sí wàhálà kò sí wàhálà ẹjẹ àṣe bẹ́ẹ̀. Falan mı? Nǹkan kan wà tó ń gbé mi nínú tí mo fẹ́ bẹ́ẹ̀ discuss. Tọ́lá This is not the husband I married. Fine, nǹkan òun lọ bí a ṣe fẹ́. Bóyá ò mí pé kó wá sọ àwa fámìlì ẹ̀ di ọ̀tá ẹ̀. Tó o bá pariwo mọ́ mi nínú ilé, wàá máa kọ́ra mọ́ àwọn ọmọ. ba àwọn ọmọ nínú ilé, wọn ò fún They no longer recognize their father, most especially Ayomide. What is going on? I'm sorry, babe. Kò ń ṣe pé ohun èmi náà kì í máa ṣe báyìí. Àmọ́ nǹkan tó wà nílẹ̀ ló fà á. Ṣé o sọ fún mi? Ìwọ náà mọ̀ pé mi ì ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìwọ fúnra rẹ sọ. Inú mi dẹ̀ dùn pé o mọ̀ bẹ́ẹ̀ mi ì ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Àmọ́ sọ mi ọkùnrin wo nínú ẹ̀ máa dùn? pẹ̀lú situation tá a wà yìí pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí hardly la fi ń jẹ la fi ń rí mu. <sighs> it's alright mo ti rí reason tó fa gbogbo eléyìí ṣùgbọ́n ọkọ mi orí bíbẹ́ kì í ṣoògùn orí fífọ́ àjọ wàánu situation yìí ni àdẹjọ́ máa ma gbàdúrà kọ́ lọ́wọ́n bá tètè gbàkóso. Eh? You are not alone. Báwo dẹ̀ ni ọ̀rọ̀ tí mo ní kó bọ̀rẹ̀ sọ? Ṣèbí kánípẹ̀ yẹn ti bọ́ sí ń sìn láti rí owó wa gbà padà. Kò ní ní ìdìpá tó fẹ́ ta mọ́tò mọ́. Because tá bá ta mọ́tò yẹn, hmm, èmi ò mọ bá ṣe fẹ́ ṣe o. Ṣé eléyìí tó wà ń bẹ̀ yẹn? Tí ò ní solution táyé ẹ̀ ti bàjẹ́ tí ò lè kúrò lójú kan ṣo tó wà yẹn. Ṣé òun la fẹ́ gbójúlé? Hmm ti bá bọ̀sùn sọ̀rọ̀ ó dẹ̀ jẹ́ kí n máa mọ̀ wípé level ti dì yẹn wà owó ṣe gbà padà mọ́ gbàdúrà ni ká máa gbà nísìn ọlọ́run jẹ́ kó bọ́ sí kó bọ́ síbi tó dáa tó máa tó máa favour wa kí yẹn bá ṣẹlẹ̀ nísìn yẹn at least gbogbo tó ń ṣẹlẹ̀ sí wa gbà á kúrò lẹ̀ because I'm tired of this of this poverty ah, tó sú mi o sí wàhálà tó bá jẹ́ pé stage tí dèrè ẹ ti dé a lè gbowó wa padà kò sí problem a máa gbàdúrà kí yóò tètè owó tètè jáde náà ni kò sí wàhálà àmọ́ mo fẹ́ suggest nǹkan kan kó fún mi láàyè kó jẹ́ kí mi náà lọ wáṣẹ́ ó kúkú mọ̀ pé mi ò kí ń ṣọlẹ̀ ìwọ ló jẹ́ kí n stop iṣẹ́ tí mò ń ṣe ẹ́ tí má wáṣẹ́ ìsìn tí mo ríṣẹ́ má lè máa assist ẹ nínú ilé pending the time everything ma fi wà okay padà. okay àmọ́ fúngbà díẹ̀ ni o kí everything fi set padà mm-hmm. tí gbogbo ẹ bá dẹ̀ ti padà sípò o máa resign o wàá ah, máa mójútó àwọn ọmọ. Okay. We are gonna discussion. Discussion. Mo wá conclusion o. Oh. Conclusion. Kí no ṣe connection o. Oh. Connection. Ẹ̀wù mi nínú got mi emotion. Oh, what an illusion Oh, oh what an illusion Oh, what an illusion Hi, darling. Oh my, dé ni mo gbọ́ yẹn, kí ló ṣe? Mm, mo kàn ń gbábọ̀ bẹ́ẹ̀ ni. Gbábọ̀ kẹ̀, ládùúgbò wọn ló sọ̀rọ̀. Ó dẹ̀ lọ́kàn ìyẹn tó sọ̀rọ̀. Èèyàn ń gbábọ̀ bẹ́ẹ̀ ó wọnú kíchìn ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo. Kí wá ni kí n ṣe sí? Ẹgbẹ́ náà ṣàwà bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀. Ah ah. Oh, don't disturb me, darling. ọmọdé ń ṣorí burúkú. ó ṣàmù ṣàmù ẹ dókítà dókítà báwo dẹ̀ ní báwo lára ọmọ mi. condition is stable for now okay. but madam ẹ jẹ́ kí n béèrè question kan lọ́wọ́ yín kí ló dé kí careless the level wípé irú ọmọ kékeré yẹn kó gbé omi gbóná kó dà sára iṣẹ́ àwọn náà gbé fún yín kí lẹ̀ ń wò kí um, doctor mi ò sí nílé dádì wọn ló wà nílé pẹ̀lú wọn ẹ yẹn tí ẹ̀kọ́ ni kíní báyìí ẹ ṣàṣọ pé ara ọmọ mi ti balẹ̀ ó ti wà okay. yes condition ti stable for now. Ah, olúwa ṣeun. Eh, n tẹ́ máa ṣe é sìn. okay. ẹ máa lọ wá two hundred thousand. two hundred. yes fún payment and treatment ẹ and you have to do it very very fast. okay. tẹ́ bá ti rí i ẹ̀sán sí cash office kẹwàá rí mi ní ọ́fíìsì. okay two hundred thousand. OK kí wàá ní dókítà sọ. well doctor ní ká deposit two hundred thousand fún treatment ẹ̀. ṣé nǹkan ṣe fi sáyọ̀ náà ni. Ah, ah. kí ló mean. bàbá nígbà tó ní ká lọ wá two hundred thousand ṣé àwọn méjèèjì ló lórí sick bed. Ọlámídé kí ló ń ṣe ẹ́ it's like pé nǹkan kan ti ń ṣe ẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o so two hundred thousand naira ti pọ̀jù láti fi tọ́jú ọmọ ẹ̀ ọmọ ẹ̀ tó jẹ́ pé ojókòó òun ìgbà tó wọ kéjì tó nà mi gbóná sára. ẹ ṣé yàn méjì lomi gbóná dà sára ẹ ní ikú kò yé mi two hundred thousand ọmọ kan ah, ìyẹn pọ̀ èmi mọ bí tá a ti fẹ́ rí o mi mọ o mi mọ bí tá a ti fẹ́ rí o ah, ah, kí n máa wá two hundred thousand naira lórí ọmọ kan tí o ń ṣe ọmọ méjì tí ò ń ṣe mẹ́ta ọlọ́run tẹ̀ ní jẹ́ kí nǹkan ṣe Fisáyọ̀ hmm, aburú kọ̀ọ̀kan ò ní dé bá Fisáyọ̀ mi mọ bí tá a ti fẹ́ rí o. Ọlámídé ṣé o gbọ́ kan tó ń sọ ni. I don't even understand. What has come over you? Olamide, this is not you. Ó mú 200,000 naira, Almost thing. tin nínú owó. Èmi àti ẹ mọ̀ pàṣẹ ta mọ́tò ni now. Mo dẹ̀ mọ iye tó wà lákàntẹ̀. You are so heartless. Ṣé ah, ìwọ mọ nǹkan tá a fẹ́ fowó ṣe? Kí ló fi owó ṣe tó ju ẹ̀mí ọmọ ẹ lọ? Ìwọ mọ nǹkan tá a fẹ́ fowó èmi ò ní èmi ò ní two hundred thousand lọ. You are disgrace to fatherhood. Fifty thousand naira ni mo ní tó bá lè manage kó manage mi mọ́ bí tó ti fẹ́ rí tó kù. màá oh. send fifty thousand naira sí ẹ bá ṣe wọn kò ṣe tó kù. ọlámídé ọlámídé mo ti ṣèyàn o mo ti ṣọkọ fẹ́. ah Bùkúnmi má bínú Bùkúnmi kí ló ṣe é tó jẹ́ fi pọ́n báyìí. wo ọmọ ẹ ni o Ayọ̀mídé ni lọ́dún mi gbígbóná sára àtàná báyìí ló ti wà lọ́sítítù. Rẹ́mi ah, eh, ọlọ́wà má bèṣù wí o nǹkan kan ò ní ṣe o. àmín àmín ó ti ẹ̀mọ̀kan tó gbé mi wá sọ́dọ̀ ẹ̀ owó tí wọ́n ní ká san lọ́sítítù owó yẹn pọ̀ díẹ̀ ó mú ṣe ní kí n wá bá ẹ kó ṣàánú mi bó ṣe máa ń gbà mí hundred thousand naira ló kù tá a máa fi balance. ah Bùkúnmi hundred thousand. bẹ́ẹ̀ ni ojú ọ̀rẹ́ mi ṣe ní hundred thousand. ṣó mọ̀ pé téèyàn bá ń yọwọ́ every time nínú business business máa collapse eh? ìwọ ló dẹ̀ mọ ọjọ́ tó máa dá àwọn owó tó ti yá lọ́wọ́ mi padà báyìí business là ń sọ yìí mo tiẹ̀ máa dá padà àti gbogbo eléyìí tí mo ti jẹ síbẹ̀ tẹ́lẹ̀ àtẹlẹ́ gbogbo ẹ̀ ni mo máa dá padà àwọn loan tí mo fẹ́ gbowó lọ́wọ́ wọn àwọn ni wọn tí dá mi lóhùn ṣùgbọ́n as soon as ti dá mi lóhùn báyìí gbogbo owó ẹ̀ báyìí ni màá dá padà jọ nítorí ọlọ́run ẹ́ jọ nítorí ọlọ́run ọ̀rẹ́ mi ṣàánú mi jọ kò ìbú ẹ́ ní sọ́jọ́ sọ fún ọmọ jọ torí hmm, ọlọ́run. it's okay it's okay. òjò ń pa inú orí dùn I'm sorry. Okay? I'm I'm deeply sorry. Kò ń ṣe pé ohun èmi náà bẹ̀. Situation tí mo bára mi ló fà báwo ló ṣe expect kí n feel tábà nídìí kan nílé tó yẹ kí kí n tọ́ ọ bá pò kí n mú owó jáde kàkà kí n ṣe bẹ́ẹ̀ ìwọ ló ń ṣe everything torí kò sí nǹkan kan tí mo fẹ́ mú jáde lápò torí ẹ̀ ni mo ṣe decide nígbà tí mo jókòó níjókòó ọmọkùnrin tí mo ronú ayé mi mo rò pé i think it's best kí kúkú máa lọ sẹ́nu ògùn lọ́dọ̀ bọ̀sùn bóyá tí bá wà níbẹ̀ at least máa lè mójútó díù tó wà láàrin èmi àti ẹ̀ bá a délé sọ ọlọ́run lè ti bẹ̀rẹ̀ ṣiṣẹ́ ìyanu ẹ̀ jọ̀dọ̀ lọ́ọ́ má bínú sí mi i'm sorry. Please. It's okay. Ah.

Ọ̀ṣun inú mi dùn gan-an ká má pa irọ́ mi nílé ah, nígbà tó kọ́kọ́ ń sọ yẹn pé àmà wa ò máa ṣe kí náà bó bá mi máa rò pé lọ́lọ́ máa ń pa ni kó ah, ah. ń ṣeré ni. abo mo sọ fún ẹ pé mo bọ̀ náà and then o mọ̀ pé ó dáa kí èèyàn máa explore o mọ̀ pé mo tún ṣe change environment mo tún wá bíbá yìí nísìnyí mo tún expose ara mi sí nǹkan mi ni you get so. orí yẹn sọ eh. at the same time right time ló wà. Eh, kí ló dé tó yẹ sọ bẹ́ẹ̀. Hmm. <laughs> Hmm. Um, mo láyọ̀ láti sọ fún ẹ wípé deal ti àrùn gbogbo wa lé lórí ẹ̀ eh. ti approve ẹ̀. Hmm? <laughs> Eh? wọ́n ti approve ẹ̀. it's a lie. <laughs> Ah! Ah! Oh, mi nẹ. ọlọ́run ọba. Ah! olúwa ò ṣe o olúwa ò ṣe o. ọlọ́run ò ṣe ọlọ́run ò ṣe ọlọ́run ò ṣe o. ìyá inú mi dùn ní. pé mo ti sọ báyìí báyìí fún pọ́pátì àti sápá. ó ní ẹ̀ kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ mọ́ kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ eré ni mo pe o eré ni mo pe o eh? àfi bó ṣe ṣẹlẹ̀ o documents ti wà lọ́wọ́ mi àti eh? dúpẹ́ fọlọ́wọ́ wo <laughs> ọ̀rẹ́ um, to me hey. Eh. i'm a celebrate. a ti ẹ gbọ́dọ̀ celebrate le a gbọ́dọ̀ wẹ ẹ báwo la ṣe wá ṣe wọlé mọlú. because ó yẹ kéèyàn mọ̀ wípé cross over lélẹ̀. i'm telling you ah, láti bìkan síbìkan. láti poverty to success oh, ni báyìí. jẹ́ ká ti ẹ̀kọ́ sí wọ́ọ̀gbọ̀rọ̀ lọ́nà. <laughs> Ah! kèmí náà wá lọ wá nǹkan tó make sense tó lè jẹ́ lè gan lọ́wọ́ yìí kí wá SUV ńlá. eléyìí kẹ ẹ a máa fún afẹ́ra ta. Shadow, Ethan, God. Confuciano. Oh. Confuciano. Confuciano. Oh. Oppression. Oppression. Oh. Promotion. We are gonna discussion. Discussion. From little conclusion. Conclusion. You know she connection. Connection. Me me know I got me emotion. Oh, what an illusion. Oh, what an illusion. Oh, oh, oh what an illusion. coins, yeah, oh, oh what an illusion, oh, oh what an illusion, oh, oh what an illusion, oh, e no gogão. ṣé bí àti ẹ̀ pé ikọ̀ kọ̀ọ̀kan mi báyìí. kò hm? tún bí ikọ̀ ọ̀nà jẹ́ ìrìn dáì tẹ̀ bí ikọ̀ ọkàn mi á balẹ̀ ó tẹ̀ jẹ́ change di abáwa send ọlá mi báwo ni ṣó wà ókè. <sighs> kí ló wá dé mo ti gbègbègbè òbí ìkọ má bínú má bínú mo mọ̀ pé iṣẹ́ ni mo wá ṣe ń bí báyìí iṣẹ́ ni òun take time make it mi gidi kan n ò wá igun mi ṣàparí meeting kan. ok pẹ̀lẹ́ ṣáà máa ṣe jẹ́jẹ́ ṣó ti gbọ́. òwò jẹ́ ká sọ̀rọ̀ lẹ́tà bá mi kí wọ́n double, hmm, dábọ̀ dábọ̀ olùṣẹ̀lẹ̀ ah, òkan wà ní sùúrù lè rí mú mi. Ah. Um, kí ló ṣẹlẹ̀? Ó dẹ̀ cut fún ọmọ mi lẹ́nu. Kó tiẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ mi tán. Kò béèrè àwọn ọmọ. Iye owó tàbùpá máa rí béèrè lọ́wọ́ ẹ̀. Kó jẹ́ kí n béèrè tó fi cut. Bọ̀bọ́ mi kí ló dé tó ń le mi ó bá mi ṣeré náà I'm here for you. jùmọ̀ bíbí mm. àwọn tó fẹ́ disturb life mi ló fẹ́ kí n òun rẹ̀ nísìnyí I have money I've got a lot of money èèyàn ló bá nísìnyí ṣé ọmọ àlè ni màá wà náwó lé lórí ẹ níbo lẹni tó ní lọ́sibọ̀n kan tẹ̀ tí ń bímọ láyé dọ́nà kò bọ́síbù náà wọ́n á lọ wà nísìnyí wọ́n á máa ná lórí àwọn ọmọ àlè ah yóò kọyọ pé mo ní life mi ni I got lost palm count man wọ́n ní wà nísìnyí ọ̀pọ̀lọpọ̀ ló lówó lọ́wọ́ tí wọ́n lọ́wọ́ ẹlòmíràn lọ́wọ́ kò lówó òun rí owó ti wà wá nísìnyí ọmọ àlè lè fi ń tọ́. Nonsense. Oh boy, injury. Oh, oh. Bobo me. Mm -hmm. Where is that? Oh. Sorry. Oh, oh. Odidi did Jimmy máa gbàgbé síbí. Anyway, see, I'm here for you. Hmm. Ìwọ kàn dìde ń sìn wọnú bathroom ẹ lọ kó lọ freshen up kó wá bá mi ṣeré mo ṣe wà mo kójà wá fún ẹ ní mo máa bẹ ṣeré dànù dànù bọ̀bọ̀ mi bọ̀bọ̀ ìtì sùn. ọ̀gá mi ló jẹ́ kí n pẹ́ ẹ mo ń give report meeting ta lọ ṣe ní Nasarawa yẹn ni as a matter of fact wọ́n tún ní pé wọ́n máa tún wọ́n mi lọ sí just very soon because inú ọ̀gá mi dùn inú wọn dùn gan sí result meeting yẹn. <laughs> dẹ̀rẹ̀ no dẹ̀rẹ̀ inú ọ̀gá ẹ dùn inú èmi ò dùn ò dẹ̀ rẹ́rìn tí o torí ọlọ́run inú ta ló yẹ kó máa dùn sí every day every minute every second ṣé inú mi ni àbí inú ọ̀gá ẹ̀ òun sọ nísìnyí pé náà gẹ́ndù ó dẹ̀ mọ nǹkan tó fi lẹ́sìn. ok i came back from work mo dé láti ibi iṣẹ́ jọ tọkùnrin bá dé láti ibi iṣẹ́ ṣe bó yẹ kí ìyàwó ẹ̀ ti so oúnjẹ lẹ̀ fún ni á dẹ̀ fi ara balẹ̀ pẹ̀lú ayọ̀ àti ìdùnnú àfi jẹ àwọn méjèèjì àjọ jẹ papọ̀ àmọ́ èmi dé o èyí ìyàwó mi kò sí nílé èyí oúnjẹ kò sí jọ kí wá ló wáyé kó o ṣé kí n wá lanu sátẹ́gùn nígbà tí mo dúró títí pé ó máa tó dé ó máa tó dé ó máa tó dé tí ó dẹ̀ dé mo dẹ̀ bọ́ sí kíchìn tèmi òun nìyẹn fúnra ara mi ni mo wọ kitchen tí mo ṣáà dá gbogbo ẹ̀ pọ̀ ata gbogbo ẹ̀ ló ta iyọ̀ àfi bíi pómi iyọ̀ ni mo fi ṣe mo mọ̀ pé èmi náà mo ṣe àmọ́ kí ni mo fẹ́ ṣe mo rọ̀ jẹ bẹ́ẹ̀ náà ni mo jẹ nǹkan mi fúnra ara mi ni gbà tí mò ń jẹ báyẹn mẹ́wàá ni mò ń mu why because ó ṣe ló tàjù ó àfi bíi pé in fact àfi bíi pé omi iyọ̀ ni mo fi ṣe gbogbo oúnjẹ tí mo jẹ gbà tí ó sì yá omi ilé tó máa sóúnjẹ fún mi and I've warned you I've warned you severally pé kò fi iṣẹ́ ìsílẹ̀ you ask me to give you a little time mo fun, ẹ little time little time yẹn òun rè báyìí ní síta fi ń pariwo lójoojúmọ́ ṣé bá ṣe bá máa continue rè. bébì náà hmm. má bínú ọkọ mi i wanted to make us happy as well because tí n bá kàn lọ fiṣẹ́ yẹn sílẹ̀ ìsìnyìn ilé tá à ń kọ́ lọ́wọ́ ta ló fẹ́ parí ẹ̀ ṣé wo nìkan ni gbogbo expenses yẹn máa wà lọ́rùn ẹ̀ kódà náà jẹ́ kí n ok ok ok fún mi ní six months eh, kàn fi parí project wa after six months kí n ṣiṣẹ́ kankan mọ́. kí six months. yes baby. six months <laughs> okay oh. six months <laughs> okay kò wala. Oh, ọkọ mi má bínú. má má má má má ah, kí ló <laughs> six months. kí torí ẹ lè ṣe wá fẹ́ kó kúnlẹ̀. Ah, jẹ́ kí n you are my husband. kí n six months. yes baby. kò fi fi ṣẹ́ sílẹ̀ that's what you want, yes. no problem. Thank you. You're welcome. Yeah, I náà. Ẹ yọ lọ́hùn. Abẹ́ kí ni mo fẹ́ bọ́ lọ́hùn fà? Ẹ yọ ti bàjẹ́ gbájà tírí àwọn tírí àwọn orípa yí ẹ ti rún tírí àwọn ẹ lọ wò wá lọ wò wá ṣẹ̀kẹ̀lẹ̀ mojú ṣẹ̀kẹ̀lẹ̀ mojú lórí gbára six and one orí mo jẹ́ o ṣó tún fẹ́ lọ ṣó tún fẹ́ lọ elélo five five hundred gbà five hundred rè mo five hundred nínú eléyìí ó ní ṣé ká bẹ̀rẹ̀ ṣé ká bẹ̀rẹ̀ àwèrè ah, má máa jábọ́ nírú àsìkò yìí má máa jábọ́ ó ní one thousand ló fẹ́ lọ fún ó ní one and two one and two yóò ti gba the fit <laughs> one and two ó yá one and tani tani ah àsìkò tó lúwẹ̀ fẹ́ jẹ́ lẹ́bẹ̀rẹ̀ lẹ́bẹ̀rẹ̀ sẹ̀ ní gbájẹ́ ti wèrè dànù mo máa dàrán torí ọlọ́run wèrè wo ló wà bẹ́ẹ̀ náà. wèrè kọ́ èmi ni wàá sí gate fún mi jàre. èmi ni ọlọ́run ló ń gé mi ní òun ẹjọ́ ká sọ. Ah, ọ̀gá ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ah, ah pẹ̀lẹ́ sà. kí ló dé tó ń lọ bọ̀ lọ kí ló lọ kó bẹ́ẹ̀. mo lọ kó owó. bẹ́ẹ̀ ni sà owó tí mo kó sílẹ̀ mbẹ́ẹ̀ ni mo lọ kó. kí lowó ṣe lẹ̀lẹ̀. mo ń táyò ní mo ń play game lọ́wọ́lọ́wọ́ mbẹ́ẹ̀ ni màá lọ kó owó tí mo kó lẹ̀. ìwà ah, àti ta ni. èmi àti poverty ó yà ẹ́ lẹ́nu pé mi nìkan lè darí poverty wà ń bẹ lójijì ẹ̀ wà ń bẹ tí mo bá play tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti kọ́kọ́ jẹ poverty three hundred three hundred lájọ bet mi á jẹ ní six hundred yẹn ó wá padà bẹ́ẹ̀tì ní five hundred èmi á fi one thousand síbẹ̀ mo rẹ́sì five hundred naira so máa jẹ one thousand yẹn òun tí wàá play one two one ẹ dẹ̀ mọ̀ pé kò possible kémi wàá lọ dòkolo so ti eyín sìn èmi máa fẹ́ dà kọ jẹ́ ẹ̀ láti jẹ́ mo ì jẹ pọ́fàtì báyìí òun lẹ̀ sílẹ̀kùn ọ̀gá tó ló jẹ́ yìí ni o torí ká ní mo jẹ pọ́fàtì báyìí òṣìkú òun ayé mi nìyẹn straight ah. ẹ̀yin lẹ kan géètì ní time yẹn sà. wàhálà ẹ pọ̀ hmm. anyway ìyàwó mi kọ. ìyàwó yín wà nínú ilé àwọn ọmọ yín alálùbáríkà náà wà nínú ilé ah, ọmọ yẹn mo ìkí nígbà tó wọlé sìn mo máa ń hàn ògì ẹ̀gan ni owó tó bá wà lọ́wọ́ mi lára ìtẹ́ fún mi máa tó fún un pé kó gbà òun náà dẹ̀ dúpẹ́ lọ́wọ́ mi tó rọ́mọ yẹn jọ yín jù ìgbà míì tó bá ń bọ̀ báyìí ó dùn yín ni máa ń rí lára ẹ̀ á mọ̀ pé ọ̀dọ́ o bọ̀gà ṣe ṣoríire lọ́mọ ẹ̀ náà ṣe máa ṣoríire ẹ̀ mọ̀ kọ́mọ pé ah, ọ̀gá ọlọ́run á wo àwọn ọmọ yín á wo ìyàwó yín pẹ̀lú. kí ló dé sọ́fẹ́ jọ ṣe ẹ́ ni. bẹ́ẹ̀ni. nǹkan tó bá bí ẹ next time òun ni kò máa dáhùn. yes sir. àwọn ọmọ yín. òní bàbá kìlọ̀ mi àbí. mo fẹ́ kẹ́ ẹ rìn síwájú díẹ̀. sẹ́rí àwọn ọmọ yín àgàgà tó dé. má máa sọ̀rọ̀ o ti sọ̀rọ̀ jù náà kí ni túmọ̀ gbélé má. ẹ má gbá mi létí. ọ̀gá ẹ má bínú sáà. olùmọ̀ ọkọ̀ tó ń ṣe. Oh, thank you so much, darling ṣúrí gbogbo one shot, tó bá mi rà pátápátá ni mo like most especially this one mo like mm. dress yẹ gan-an ni because ó ti pẹ́ marry, mo page love yet What's your èsì lẹ́nu ọjọ́ tiny ni Jackie ti jẹ́ kí ó da ẹ ṣe You're welcome. Oh, ah, thank you. ìyàwó mi ni ẹ nà múdẹ mọ taste ẹ. owó bling bling. and I know the things that you love. gba tí mo ti rí gan ah. Mm -mm. I know the things that you love. Mama, our colors you love. Mama, we pop in and go go go go go go. It's one of your best colors. So I had to pick something on the color. Oh, thank you. You're welcome. <laughs> You're welcome. Um, uh, but Olami. Yeah. What is she o. Uh-uh. Mo tún gbogbo báàgì yẹn délẹ̀ mi rẹ́ anything to n tó rà fáwọn ọmọ. A ti rí pé bó ṣe ń wọlé lọ́sàn-án hmm. show affection sí. Kí ló ṣẹlẹ̀? Show miss àwọn ọmọ yẹn o lè kọ́kọ́ fẹ́ dáyà já mi ah, ṣé ìwọ mọ̀ pé ìyàwó mi ni mo kọ́kọ́ mọ̀ kí n tó mọ àwọn ọmọ ni. that's true. Mm-hmm. and as for the gift um, special package ni tàwọn ọmọ. ó pọ̀. Mm-hmm, ó pọ̀ gangan ni. <laughs> Um, báwo dé wá ní ọwọ́ iṣẹ́ yẹn. Mm, actually mo tiẹ̀ ṣì ní mo fẹ́ wá. Wa pé kí n ṣàlàyé àwọn kọ̀ọ̀kan fún ẹ lórí ẹ̀ tẹ́lẹ̀ ni àti um, ń gbọ́ rúmọ̀ díẹ̀díẹ̀ here and there wípé ó máa tó everything máa tó set <laughs> so I'm really excited you know. Ah, mọ́pì tó tó bá rí bẹ́ẹ̀ inú mi á dùn o. Ah, wo mímí gan lè wé tí mo ṣe wáyé more reason tí mo ṣe gbọ́dọ̀ padà sẹ́nu ogun lọ́la. Hmm? Ah, hmm. no no no kò work now ah it can't work ó ṣe èdè láti bí oṣù kan ní now ó tún wá sọ ah no no no mm. it won't even work no no no no. babe ní sùúrù now sórí Suru tó lọ́jọ́ lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí o mo máa fẹ́ ká ní sùúrù gidigidi gan everything bá ti set lẹ́nugun nísìnyí má má padà bọ́ nílé nìyí nígbà tí o ṣe pé ẹnugun lọ bí mi sí wo dẹ̀ mọ̀ pé gbogbo ìgbà tẹ́mi bá wà bẹ́ẹ̀ má mi sílẹ̀ i miss you and the kids every day so imigun lè wait láti wá máa jẹ gbogbo àwọn ẹ̀fọ́ ẹlẹ́rìí méje tó máa ń sè fún mi you know gbogbo ẹni máa miss gbogbo àwọn oúnjẹ tó ń sè lọ́kàn pé oúnjẹ ibo ni èmi lè fi wé gbogbo àwọn ẹ̀gúsí náà tó máa fi pala tó máa fi gbogbo ẹ̀fọ́ gbogbo ẹ̀ tó máa sè fún mi ẹ́ Do you know? And I always love to come home and look at your face, your beautiful face, and the mm, kids. You know, eh? Come on now, take it with corset, you know, and I'll be back fully. Come on now. Ah, it's okay. What's the problem? All right. Jackie, start look, prepare dinner. All right, all right. Operation, oh, operation, promotion. Hmm. How are you? Fine how are you me bad. me bẹ́ẹ̀ <laughs> <laughs> how are you Ah. Hello, ṣàlàfíà eh. ogójì lọ jẹ ìjọ rí ìjọ rí pẹ̀lẹ́ eh. ó dé sọ pé kíní ẹ wà ní ìrẹ̀lẹ̀. Ah, dadi tún sọ òun ló wà ń bẹ. <laughs> wà sọ wọn òyìnbó ni máa fi sọ you are going to be lion <laughs> lágbára lọ àgbo ìyá àgbo ọmọ wo bí o ìyẹn ka alábàáwọn ojú mẹ́ta lọ alábàáwọn yánnibó ìrèrè èmi ni mo kù fún ní bàbá ó sọ bẹ́ẹ̀ <laughs> kò sáṣẹ tí mo lè pa fún máa fún ẹ nọ́mbà mi àṣẹ tí bá pa fún ló máa gbọ́ tó bá ti ṣe èmi ní kọ́ pé o tó bá ti misbehave kọ flash mi. àdàdé ẹgẹ mọ pé mi tí ẹ mọ pé mi ìṣọmọ nà ọ. pẹ̀lẹ́ Ọlọ́run wa pẹ̀lú ẹ ìwọ náà má bàjá má gbélé mi gbóná kò séwu kankan fún ẹ o ilé ló wà o kò sí wàhálà kankan. Eh. Eh, dájú ẹ jọ̀wọ́ mo kàn fẹ́ sọ̀rọ̀ ni bí akẹ́ bá mi bá ọkọ mi sọ̀rọ̀ lórí ọ̀rẹ́ mi àti ìyáálé mi mi ìfẹ́ kí problem. that's okay ìyáálé. Yeah, sórí ìyá lẹ́ni. ẹ ẹ dadi. idiot ni ẹ ò ní secret òun fẹ́ obìnrin ẹ lásán ò ní secret wọ́n bí èmi nìyálé ẹ ah. kí ni wí èmi nìyálé ẹ gbogbo tó bá ti fẹ́ èmi kò máa bi léèrè ah, kò lè ṣẹ́wù lẹ́yìn bọ́dí bá ti máa mọ̀ pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ wà á ti bímọ inú ẹ̀ ah. <laughs> bẹ̀rẹ̀ wọ́n máa ń jẹ ìgbó ọmọ ìgbó. Why are you crying? Am I crying? I, ah, I'm not crying. Oh, ah, okay. I'm not crying. Eat your food. You're not crying. Why are you not eating your food? Avocado is not eating her food. I and Fisayo will eat later. Just eat your food. Eat your food so that you can go and join Fisayo upstairs. You are not eating as well. Eating. Mm-hmm. Ayomide? Ayo! ọdún jòlè tó mi nà ebi máa ní dálé mo dùn bí oyin ni. that's my baby. dálé. ok báyọ̀ fi ṣòjòrò take. kọ́ ti tẹ̀lé ìwé. dálé hmm? hmm? fóònù ẹ̀rìn ìlàtẹ̀kùn pick it now. Hmm. wo máa wò ń ẹni tó ń pè ò really wà important jà. Mm-hmm. Mm-hmm. are you sure. of course <laughs> i'm having a nice time with my baby so it's like one hour distracted come on nobody is as important as you are. Okay? <laughs> oh thank you darling. Uh uh-huh. -huh. mm. I was even thinking more about that about Johnson, you know akọ òṣèré jáde o. fóònù ẹ rìn. baby don't stress yourself okay mm mm-hmm. eat your food. come on. <laughs> <laughs> this is the best feeling in the whole world. Oh, Having a nice meal with my love. Oh, <laughs> same here, darling. Mm. Mm. Mm. Thank you, baby. Everything called delicious láyọ̀ nínú orí dùn mí. Yes, Tani. Èmi ni dádì. Èmi ni dádì. Ìwọ ni dádì kẹ̀. Ah, ah, ìwọ ni. Rálàfíà ni. Pẹ̀lẹ́. Ẹ kú rìn. Ọlọ́run á máa wà pẹ̀lú wa. Ọlọ́run á pàlọ́ àtàbọ̀ wa mọ́. Adẹ̀kú àmójúbà okay sir. yes sir. orin Yes, sir. ṣàárọ̀ sharo sí si. Daddy, Sherry, rí kó má bàa sí ni mo ṣe wá yín wá ọ̀rọ̀ Ọlámídé ò yé mi ó ti gbàgbé wa sílé láti bí oṣù bíi mélòó kan kò bójú wẹ̀yìn a máa bá pé kò ní gbé kàn wá dáàdì bẹ ṣe ń wò mí ìyá tèmi àtàwọn ọmọ ìyá ń jẹ wá a ti kò tiẹ̀ sí nǹkan kan mú àwọn ọmọ gan ò lè lọ sí skul gbà tó tiẹ̀ sówó lóòótọ́ àjọmọ̀ sí ni nígbà tó ń lọ ṣùgbọ́n ṣáàgbà tó kàn dé tó yá ó kàn change kò ń bá wa sọ̀rọ̀ mọ́ ṣebí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àtẹ̀síjọ́ máa ń sọ̀rọ̀ bí ó tiẹ̀ sí nǹkan kan ìyẹn sì ń fún wa ní hope bọ́ nísìnyí kò tiẹ̀ ń bá wa sọ̀rọ̀ àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ sí. Ọlámídé ẹjọ má bínú Ọlámídé èwo dadi ọlámídé ọmọ yín ọkọ mi ni mò ń sọ. ó ṣì wà bí lánàá ọlámídé wá bí lánàá tá a jọ ṣeré tá a jọ ṣàwàdà tó tún fún mi fifty thousand naira kò sọ fún ẹni ẹ jẹ́ ṣé kìí ṣe pé o ti ṣẹ́ ẹ́ àbí kó jẹ́ pé n tó ń sọ ikọ̀ òun lu ète obìnrin wá parọ́ fún mi ni. Ah, dadi ṣé ẹ̀dẹ̀ ṣọ́ pé ọlámídé lẹ́yìn sọ́sà. sójú máa ma dùn mí ni àti màdá gbogbo èèyàn mọ̀ mí ni dọ́mọ mi mọ̀ ó jókòó síbí ó bá mi ṣeré ó àjọ hug ara wa ó dẹ̀ fún mi fifty thousand one one thousand thirty thousand five five hundred twenty thousand. Olamide. Hmm. anyway bóyá o fẹ́ ṣe surprise fún ẹ ni ṣàkọkùnrin máa ń ṣàwọn surprise kan bóyá tó fẹ́ mú wá fún yín lé ẹrù bá kò tí ì pé àwa àkọ́kọ́ sun hòtẹ́ẹ̀lì kílẹ̀ bá wa mọ́ àrùn àgbègbè nǹkan yẹn àṣẹ̀bà kó bọ̀ nílé. mo kò <laughs> òótọ́ lẹ sọ dáàdì. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ìwà tó wò dáa gbogbo surprise tí báwo kò fẹ́ ṣe farabalẹ̀ ó yẹ kó tẹ̀sí kọ́kọ́ sì yọjú sílé náà má bá wí ni ẹ̀rù ti mẹ́. kó má dàbẹ̀ ni pé mo wá rojú ẹ̀dá. wọn ò bí sọ́kọ́ àná ẹni sọ́kọ́ àná ẹni wọn ò bí yàrá yẹ ẹ̀dá ìbọn mọ́ mi ni. jẹ́ kí sáré pẹ̀lú ọkàn. dáàdi ẹ máa gbé ẹ máa gbé ẹ filẹ̀. mo respect view ẹ. ẹ ṣe sá um, dáàdi ò tọ́lẹ̀ sọ pé ó lè jẹ́ pé ó fẹ́ ṣe surprise fún wa ṣó ti yé yín so ẹ jẹ́ kí mi tètè máa lọ hmm, surprise tó dẹ̀ fẹ́ ṣe yẹn màá fẹ́ kó bá mi nílé sà. ẹ máa wá owó fún ẹ. Ah, ẹ máa ṣe yọ̀nù bẹ́ẹ̀. ọ̀sán sìn o láti jẹun gangan ó nira ẹ bó fẹ́ mi fifty thousand lánàá bó jẹ́ two bó jẹ́ three máa fún ẹ ní ẹgbẹ́ náà fi ṣara nídìí. ẹ má ṣe yọ̀nù dáadé títí wa náà ń bọ̀ ẹ má wọrí since mo ti mọ̀ pọ́kọ mi wà around ẹ̀ sìn. èèyàn ni <laughs> ẹ pẹ̀lẹ́ ẹlẹ kó wá tilẹ̀ tẹ́ wá jáde ojú òní tiẹ̀ káwọn grandson àti granddaughter mi o ẹ ṣe. Ọlámídé ó jókòó síbí ó kàwé yẹn one thousand thirty five hundred twenty thousand. ọ̀dẹ́dá o wò mí ní ìgboro ọ̀dẹ́dá mo sunkún ojú dá o àwọn ọmọ ádámọ̀ wọn kálá àmọ́ níta lóye o ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o o kí ni márùn tí bá délé o kí ni márùn fún níbodè o ọ̀rọ̀ tó wà nílẹ̀. five hundred naira ló kù lọ́wọ́ mi láyé lọ́run tí n bá ní kí n fi gbé ọ̀kadà kó máa ní sí nǹkan táwọn ọmọ mi máa jẹ ń lé lálẹ́ wo jẹ́ kí n fẹsẹ̀ rìn kí n lè fowó yìí kí n fi ra nǹkan táwọn ọmọ yìí máa jẹ lálẹ́ kí n fẹsẹ̀ rìn jàre. àbíyamọ kú ọ̀rọ̀ ọmọ èlò làá fẹ́. abiyamọ. mo ní abiyamọ o abiyamọ kú ọ̀rọ̀ ọmọ o. àdìlú la fẹ́ wí o nínú ìyá abiyamọ. torí ọmọ torí ọmọ. torí ọmọ. mọ̀rẹ́ bá tó rú yá tó bá wálé kò ní fẹ́ ní bọ́ọ̀dì jẹ́ ojú tó pàjẹ́ tó pàjẹ́ lóru o bòrèlè kórè wífẹ̀ ní ìbárí. ṣẹ́bínú ilé ẹni ooo láti dodo kúntẹ́ onídodo nínara onídodo onídodo ọ̀rọ̀ títí kẹta kò lè gbọ́. ìyá òbí ooo kó má ṣe já sásán. ìyá àbíyá mọ́ ooo kó má ṣe lọ́dọ̀ fún. ìyá mọ kú ọ̀rọ̀ ọmọ èlò láfẹ́ wí o nínú ìyá abiyamọ. mo ní abiyamọ o abiyamọ kú ọ̀rọ̀ ọmọ èlò láfẹ́. ẹ o sí ọ̀rọ̀ kan bíbá ìwà ìtọ́sí wa tán tèmi. Very stupid. What's going on with people taking contact? Oh fídíò wa tí mo yà ní ọjọ́ yẹn all the time ni mo máa ń wò tí mo bá ti miss ẹ. show me. orí ọláìkẹ reason tí mo ṣe yà ni wípé anytime tí mo bá ti miss ẹ mo máa ń dáwò mo máa ń ní àwọn memories yẹn yìí sọ fún mi pé wọ́n fún ẹ ní thirty thousand naira kò lọ ra diesel just three days ago ó ti wá tán. Adúnní. because bí ó ṣe wí ó gùdì gan-an òun ló ń bá àwọn bọ̀dá fẹ́mi bọ̀dá ọdún òun ló ń bá wọn kọ script wọn. ṣé wàá ṣe rádaràda ẹ lè blow o ti lò twenty years ní industry yìí. lámìbẹ́. ma who is this. i don't know him kí ìdí tí wò fi gbé. because she's arrogant. please please please èmi ò mọ mi tẹsí mọ́ lórí àwọn ọmọ rẹ̀ àti àtẹ̀mọ́ kó sórí iṣẹ́ tó máa ń ká lóru tọ́rọ̀ ẹnu wọn kì í dá ṣáká ewu ilé ìsìn kókó sọ̀rọ̀ ṣẹpẹṣẹpẹṣẹpẹ àmì ọ̀rọ̀ ẹnu ò dá ṣáká I can't work with her. èmi lọmọ yẹn bá sọ̀rọ̀ báyìí. kì í ṣe gbogbo èèyàn nìyẹn lè sọ̀rọ̀ sí nítorí èèyàn ò mọ ẹ̀mí tó wà nínú oníkálukú ojú iṣẹ́ tó tiẹ̀ ṣe iṣẹ́ tíátà ìwàhálà ìpọ̀ jù fẹ́ mi ni máa mi jẹ́ ń tura rárá ìgbà míì máa wù àbí ẹranko. díẹ̀ yìí mọ̀ wípé nínú ayé tá a wà yìí kọ̀rọ̀ ayé ń wà níbẹ̀. kọ̀rọ̀ hmm. kọ̀rọ̀ wà nínú ayé how. Hmm. ẹ kà rábádà mi. rábádà mi. kó o fowó oúnjẹ lè. ọ̀la ni ká. kíkọ̀ wẹ̀ yín ọmọ ọ̀rọ̀ kíran yín ọmọ ojú ọ̀rọ̀ láàrin iná ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ pé ṣáà yín street ni. ṣèbí sàlẹ̀ ló yẹ kó ti gbòyìn ṣẹ́nu lẹ tún fi ṣiṣẹ́ ni. ẹni mi lára ilé máa stress mo ní kẹ́ máa lọ. àgbà tó kù ló lọ ayé àgbà tí obìnrin ò ní dẹ́fẹ́ báyé mi jẹ ni. inú mi two million tí mo fún ẹ tẹ́lẹ̀ dúpẹ́ lọ́wọ́ mi tán yẹn. olùkókò jẹ́ ní bẹ́ẹ̀tì àṣírí kan mo lè gbà ó ìwé bẹ́ẹ̀tì. báwo ni ìṣe ń bolú ti rówó ni. your woman carry money take pay for the rest wey be say you no dey pay you go just dash out every blessed day like say you be toilet fly. ẹ kú lé o yóò kiri sí àná àtà yóò kiri sàrọ̀ lápẹ̀ sí. ká ní mo rí ọ̀bẹ ni tó yẹ kí n gún ọmọkùnrin ọlọ́pàá wá fún everybody. ọlọ́pàá sì máa para kó gba lásìkò bá tẹ̀ ṣerú ẹ̀ lọ. ṣé kì í sílẹ̀ kò sí kẹ́ lọ́ọ́ bá màdàm sínú ilé. máa dá mọ́tò ìpadà síbi tó ti ń bọ̀. èmi àti olè jọ gbénu lé ìpadà mọ́. bẹ́ẹ̀ mo sọ fún ẹ. àṣẹ ti ya wèrè o. ìyá ẹ ti ya wèrè. àwọn ẹgbẹ́ ìyá wèrè. wọ́n lè rẹ́ mọ́tò. ó dà fẹ́lẹ̀ ìṣirè kí ló ṣe yìí náà. àwọn hoodlum àdúgbò wa ni. mo rò pé ó ya wèrè. láìpẹ́ láì jìnnà àwọn aráyé wa kì í gbé ọkọ̀ bẹ́ẹ̀ ló máa rí. ṣé ní pásítọ̀ yìí tẹ̀ sọ yìí èmi ni mò ń fẹ́ kí n tó gbé fáàpùrọ̀ yín. ẹ̀yin ọ̀rẹ́ méjì ẹwájú ń fi ọkùnrin kan náà. ọ̀rẹ́ mẹ́ta mẹ́rin márùn-ún tó ń ràn ah! bí wọ́n bá kọjú ìbọn sí ọ sọ pé bàbá rẹ̀ ń bẹ lẹ́yìn ní kí wọ́n yìnbọn. òrò ọ̀dẹ́ dá mo sunkún sunkún ojú dá o àwọn ọmọ ádámọ̀ wọn kálá àmọ́ níta lóye o ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o kí ni márùn tí bá délé o.